Si, re, ni, mo, ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi pé a kò jumá a káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ ìdáwọ́lé rẹ lọ́sẹ̀ yìí á yọrí sí rere ìrètí rẹ lọ́sẹ̀ yìí á já sí ayọ̀ wàá dẹ̀ gbégbá ọpẹ́ ijó ọpẹ́ yóò gba ẹsẹ̀ rẹ kan lọ́sẹ̀ yìí wàá dẹ̀ kọrin ìṣẹ́gun ìyẹn lọ́jọ́ bíi ẹ kú oríire o kí ọlọ́run kó bùkún fún yín kó pa yín mọ́ ọlọ́run kó sojú rẹ̀ kó mọ́lẹ̀ sí yín lára kó ṣàánú fún yín kọlọ́run máa bójú wò yín ní gbogbo ògbà ohun rere tẹ́ ń fẹ́ kó fi tẹ ọkàn yín lọ́rùn kí ayé yín kó sì bẹ̀rẹ̀ sí dára sí i ẹ̀mí gígùn àti ọjọ́ rere olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù olúwa wa àmín. mo lo àǹfààní yìí láti kí gbogbo ọmọ ìjọ áfíríkà káàkiri gbogbo àgbáyé the african church family pé a kú àyájọ́ àjọ̀dún ọdún ìdásílẹ̀ ìjọ áfíríkà lónìí october thirteen nípa oore ọ̀fẹ́ ọlọ́run ìjọ wa pé ọdún mẹ́tàléní ọgọ́fà one hundred and twenty three years old a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ lórí ìjọ áfíríkà ìjọ áfíríkà yìí yóò máa tẹ̀síwájú ọlọ́run bẹ́tẹ́lì kò ní fi wá sílẹ̀ gbogbo ọmọ ìjọ áfíríkà káàkiri ayé àti ọ̀rẹ́ wa àti ẹ̀yin ẹbí wa yóò dára fún yín o ṣàbí well with all the members of the church ìjọ ọlọ́run yóò máa tẹ̀síwájú ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò ní borí ìjọ rẹ̀ once again to all the African church family I said happy founders day anniversary. láàárọ̀ yìí ẹ jẹ́ kí n sáré ka ìwé róòmù orí eight ẹsẹ̀ thirty one róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n bíbélì wípé kí ni àwa yóò wí nísinsìnyí sí nǹkan ìyanu wọ̀nyí bí ọlọ́run bá wà pẹ̀lú wa ta ni yóò kọjú ìjà sí wa hallelujah ohun tí bíbélì ń sọ ń bí mo fẹ́ kó yé wa dáadáa ohun tí wọ́n ń sọ ń bí ó dàbí ìpàrójẹ tàbí ìgbé ọ̀rọ̀ fò ohun tí wọ́n ń sọ ni pé bí ọlọ́run bá ti wà pẹ̀lú rẹ̀ báwọn èèyàn bá kọjú ìjà sí ọ wọn ò ní borí rẹ̀ ní tí ó fẹ́ kó yé wa nìyẹn nígbà tó ní ni yóò kọjú ìjà sí wa yẹn bíbélì ó wípé bóyá àwọn èèyàn ò ní fẹ́ dojúkọ sátánì máa kọjú ìjà sí wa that is true but ọlọ́run tí ó lè fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa kí ló kù wà ní fún wa ìṣẹ́gun ló máa fún wa in fact jésù nípa ikú rẹ̀ ó ti ra ìṣẹ́gun fún wa nítorí náà tí ọlọ́run bá ti wà pẹ̀lú rẹ̀ tó o bá jẹ́ tọlọ́run fọkàn ẹ balẹ̀ gbogbo ògbógun yẹn ìkọjú ìjà sí yẹn ìwọ ló borí so nígbàgbọ́ ó yá tẹ́wọ́ kí n súre fún ọ láàárọ̀ yìí ọ̀tá ò ní borí rẹ gbogbo àwọn tó dìde ogun sí ayé rẹ wọ́n ṣubú níwájú rẹ bálámù àti bálákì wọ́n ṣubú níwájú àwọn èèyàn ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dúró pò ní délẹ̀ lérí rẹ̀ lórúkọ Jésù wọn ó ṣubú fún ọ bẹ́ẹ̀ ni gbogbo ìmọ̀ amánì lórí Mọ́dékàì òfo lọ́padà wàá já sí nítorí pé o jẹ́ ti Ọlọ́run ìmọ̀ àwọn ọ̀tá lórí ayé rẹ lórí ọmọ rẹ òfo ló máa já sí inú rẹ á dùn ọkàn rẹ á balẹ̀ ọ̀sẹ̀ yìí ìròyìn ayọ̀ kan látọ̀dọ̀ ọmọ tó máa mú kí ayọ̀ rẹ kún tó máa mú kí ìlera rẹ dé lórúkọ Jésù ó máa jẹ́ tiẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ lónìí ìbùkún ni fún ọ bó ṣe ń jáde o ìgbà tó bá ń padà wọlé ìbùkún ló máa jẹ́ orí rẹ ò ní gbàbọ̀dè ìṣẹ̀dá rẹ ò ní gba ibi ọ̀fà àwọn èèyàn búburú tí ń fò lọ́sàn kò ní bá ọ bẹ́ẹ̀ ni kó rí àlàáfíà nílùú wa àlàáfíà níbi tó ń gbé àlàáfíà nínú ilé rẹ kí àlàáfíà jọba lọ́kàn rẹ ó rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkúnlọ́lá láti the African Church Solution Campground Samuel Wange State nílùú Abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí rẹ́. Yeah!